أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفق الخطاب ومن يوتع الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسفل الله وبعلا نجله an tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwà gbà olùfẹ́wà olùṣìfẹ́wà aṣíwájú wa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kuma bá dábí látàwọn ará lè ràtàwọn sùfábà rẹ̀ ìjọlọ́wọ́n bá kó sánú àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn alfáwà tàwọn ọ̀gá wa gbogbo jama'a lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lẹ́gbà ọlọ́mọdé àti àwọn alẹ́sàn kìámà kíra tá a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní oníyàní alkọlù mufid ala kitabi tawhid kíra bàbá wa muhammad bin abdul wahab a kitabu tawhid kí a fa wa gba muhammad bin sali al-uslimin ti ṣarò rẹ̀ ìfi ya bẹ̀rẹ̀ láàárọ̀ báàbù tán kalawọ́nà ni báàbù kọlù láì ta'ala hata ìdá fúzi an bí wọn lọ́wọ́ pé títí ẹ̀rù yẹ́ bá ti kú lọ́kàn wọn أفات حديث النواس بن سمعان وعن النواس بن سمعان رضي الله عنه قال سيدنا نواس وما سمعان قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله تعالى أن يوحي بالأمر شنو بقب عليه التي جاء الأمر كالي لا هي الأمر كان سلمت بالوحي يوسكني يوفق الوحي أخذ السماوات من الرجفة سماء يمي سما أمي رشيك أو قال رعدة شديدة يو إجل الله أريو الله يبقى طلبنا خوف من الله عز وجل بسما جنبا ونوبة سبحانه وتعالى الله أكبره nítí ò lẹ́bí ní ẹwọ nípa ọlọ́ọ̀bọ̀ àwọn ọ̀tọ̀ ọlọ́ọ̀fẹ́ sọ̀rọ̀ ọlọ́ọ̀fẹ́ sọ̀rọ̀ báyìí sọ́mọ̀tì máa bì bẹ́ẹ̀rọ ọlọ́ọ̀bà káwọ̀fù mi láì ọjọ́jọ́lá فإذا سمع ذلك أهل السماوات فإذا سمع ذلك أهل السماوات كما رأى كما بعد طبعا سمعي جلال قولي شعقوا وضعوا وخروا لله سبحانه وتعالى gbogbo wọn dà kú kuma tàbí báyìí wọn wá sùn fọlọ́ ọba sùn tàlà fayakulu awwaluma fayakunu awwaluma yarfa rasa o jibril bí kò wá sí lókè láàrin wọn gbogbo wọn àrùsù yóò di fún jibril fayukallimu Allahu bin wahyi bima arada ọlọ́wọ́ wa bá a sọ̀rọ̀ pẹ̀lú nkúfẹ́ ọlọ́wọ́ fi sọ yẹn ọlọ́wọ́ wa wọn kọ́ àwọn tó máa fi kùránì kọrin àwọn tó máa fi kùránì sọ́wọ́dà wọ̀láì wọn mọ̀ ni. Ìtumọ̀ sínú àjẹrẹ sí ń àwọn mẹ́láíkà ló tí ẹ̀ wọ́n dákú làwọn fi wọ́n kọrin níláì wọ́n iná ilẹ̀ rẹ̀ dìkọ́ yàmúrò jìbìrìlù alàmẹ́láíkà jìbìrìlù yóò máa kọjá láàrin àwọn mẹ́láíkà lọ kama kùlọ́mà mara bí sama'i tàbí sínú kọ̀ọ̀kan sára o mẹ́láíkà tó ha àwọn mẹ́láíkà ló máa bí jìbìrìlù pé máa za kára rabbuna ya jìbìrìlù ìwọ jìbìrìlù kí ni ọlọ́run bá wá wí فيقول كان الحق بدون الله بحمسه وهو العلي الكبير ضرب جلوه تتب جلوه فيقولون كلهم مثل ما قال جبريل يقولون قال الحق بقوم ضفي انت جبريل وين نحن معاوين فانتهى جبريل بوحي الى عيسى امر الله عز وجل انت جبريل بوحي يجب سنة وقناتك بيدي او واحد tí yóò bí agbó ayé ibi tí wọ́n bá padà sẹ́kù gbèdé ilé ní àbíyèsí yìí ṣẹ́rọ tó sáà sí fún wa ní pé náà kó bá sàkà rẹ̀ sàrẹ̀ oníkàwọ́lù owó annáwáàtì ní àádọ́ àdíyèsí lam yàkúrò mu'allif àdíyèsí yìí sheikh abdulhab kò mú ìkìrájì àwọn pé àdíyèsí sahihu ní àbí ọ̀dọ̀ كثير في رواية ابن أبي أما أما ابن كثير هم جدي من عديس أفاوى بأبي حاتم وذكر فيه إلا أولئك آية حول العديثنا وهي أن في سنده وليد ابن مسلم فإنه إسناده لكن كما يقول وليد ابن مسلم وهو مدلس مدلس جدي المدلس أفا عباس كان مدلس هو وهو مدلس المدلس اللي كان يكون مدلس ó ní ààyè ndẹ́rẹ́ ara rí sí rí arákùnrin kan láti ní Walid ibn Muslim wà mẹ́ huwa mudallis ọlọ́n kàtí olùkọ́ àwọn alẹ́kí lọ́wọ́ alẹ́kí kí ni ìtumọ̀ mudallis Sheikh Abbasu ma mana mudallis náà fọkànmá àbẹ́lì tàbílì ìṣẹ̀lẹ̀ bí kéèyàn fọkànmá nígbà tó àmà àmà sí wọlé ìdílé mùsùlùmí nígbà fún àbí àbí àbí Yusuf obìwà kọ́ńtà àdámà kí a ọ̀gbẹ́ni yìí ni ó ọjọ́ ọdún yẹn yìí àbẹ́lì sí ọ̀nà mélòó ni àdíjì máa fi láàyè nínú ìsinádẹ̀ nùrùdín ọ̀nà mélòó ni àdíjì máa fi nínú ìsinádẹ̀ ọ̀nà márùn-ún àwọn káfíńkí wọ́ mọ̀kọ́tẹ̀ náà mọ̀kọ́tẹ̀ nìkiri láti kọ́ ọ́sùn tí ó ti lè fún wa mm-hmm. bẹ́ẹ̀ àdéjọ́ pé láàrin ló fi kọ́ àmọ́ kìí ti èmi lè fi ọkọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ náà معدل نعم يجي كذا لا يجي فصل لا لا عين لا نعم مثلا أخذ لك ثلاثة لون أخذ سعيكو نعم أخذ ميدا thank you معلق نعم شكرا بيربس نعم بين مجلس ها شيء يقبل ادعو عقلي حاسبني انا بدي اقول شيء ما بتعلمني كمان انا هو مجلس ان بتلون هو مجلس هو ما زين يقرا وني بقى ادخل قلنا كنت معاه ايوه كان كان مجلس ده كده كان odiwa ni yóò kọ̀rọ̀ fún yé mùsàlì odiwa àwọn àwọn àfàṣẹ ní àwọn àmàkàtọ́ síwájú àwọn àfàṣẹ náà mọ̀ta ní sẹ́lẹ̀ tó ti ṣẹ́ wọ́n ti mú kí lóṣù yíwá pé ọ̀bí ní ìmọ̀ kọ́kọ́ ẹ̀kọ́ rẹ̀ wọ́n mọ̀ ní kíni Walid bin Muslim wọ́n máa fẹ̀rẹ̀ ní àbí Yusuf àbí àbí Ibrahim àbí àbí Isa ọbọ̀yà àbí yẹwà wallahu ta'ala àlè. Tadlis Tadlis ní sẹ́yìn ẹni tó ń ṣe ni Mutalis lọ́rìn ní ṣe gbáná sọ ẹni tó ń ṣe ni Bukila ìbílẹ̀ sì ní sí kìí ṣeun ẹni tó ń ṣe ń yẹ́ kí ni mọ̀dọ́lẹ̀ náà tí a ń lọ wọ́n mọ̀dọ́lẹ̀ ọ̀kadùrọ̀wá ó an ṣe ihe bí ana ana ọ̀nà gbọ́dọ̀ àfáàtì pẹ̀lú ana ana ana rúkú ana فيقول في حديث الضعف وفي حديث قله إلا أنه قد روى مسلم أما مثل أولا تفضل الإمام مسلم باديش وأحمد الإمام أحمد من حديث ابن عباس حديثا أو أرى هذه الحكاية الإمام مسلم جوا الإمام أهل السنة والجماعة قال عبد الله بن عباس رضي الله عنهما قد يكون شاهدا لو تنزل في حديثه يبقى جكني يأكل يأكل بجاء جكني ها أراه حسن جاري كل ضعيف يعفو حسن حوالي ضعيف ولكن حسن ìgbẹ̀rẹ̀ ó bí àdìsí mi títí délé àdìsí mi mọ̀ ní àtàlẹ̀gbẹ̀ àdìsí mi mọ̀ gbọ́ ayà ní sọ̀híwò ni àdìsí lè ọlá ikọ́ wá ní kankan barati a máa gbé ti yẹn lára àdìsí yẹn sí na abdullahi ah lọ́wọ́ àwọn lọ́wọ́ àwọn irú ogún ní ìsìnkú ẹkùn ogún ní tí ẹjú bí àwọn ọmọ ẹ̀ka ẹ̀kọ́ bá ní kò ní ọmọkùnrin ọmọbìnrin lónìí ọjọ́ ní ọmọkùnrin wọn àmọ́ ọmọ rẹ̀ ọkùnrin kan títí kú kó òtún kú ọmọ rẹ̀ títí kú òkùnrin kò nínú ọgbà bí ìdíkì bí ọmọkùnrin kankan rẹ̀ ó ọmọkùnrin yẹn yóò wá ọlọ́wà jùlọ owó ẹ̀ bá ń bọ̀ wá àwọn gbogbo àwọn ọmọ ọmọ obìnrin wọ́n tẹ̀lé ìgbọ̀gbà ọmọlàwà náà ọkọ̀ ó díwà bá sọ láti ẹni ìgbàtọ̀lẹ̀ ọláti ẹ̀hùn ó di bẹ́ẹ̀ ni àdíjì tó bá lẹ̀ tó bá sí ní kẹkẹ jẹ́ ìsinmi Kùránì ذلك هو صحيح يوم حديث حسن لغيره هو دي يوعى أنا أعرف كلا ولا لكم أقوى ما أنت تسمي من ذلك لك عندك عندك مصغم لنا wọ́n yíbò kan wọ́n ṣe conference obìnrin ẹ̀ mẹ́kọ́ náà tó ti lájú ẹ̀ náà obìnrin ìwọ̀n náà yíbò kan ẹ̀kẹ́ yarí ni pé àtàjù wọ́n mọ̀jú lọ náà ni ọdún yíbò kan ìyàwó kan ọmọ méjì kan ìyàwó mẹ́rin ọmọ fífì ẹ̀wá ní oníjì ìlọ ọmọ ìjì ìlọ náà ni kánínìsì ilẹ̀ Ìgbò àwọn obìnrin obìnrin ni wọ́n láwọn ológun àwọn ológun wọn ká obìnrin kọ́ kankan ó ní Islam táwọn ọ̀rẹ́ olówà London wọn sọ fún wọn ó ní Islam obìnrin ti kó obìnrin ní ráìtì obìnrin lógún rẹ̀ obìnrin Ìgbò ń sọ ẹ̀wọ̀n láì àti àjẹ́ akákiní ẹ̀ ìkàmì alhamdulillah that's very important all uh, oh, you are very very important alájàgbé ìṣẹ́lẹ̀ fún yẹrí ẹgbẹ́ ni wọ́n ti kọ́ nǹkan lórí NTA national NTA náà ibò lọ́yà ni wọ́n sọ̀rọ̀ pa wàhálà ogun ilẹ̀ ibò ó sì pé yàrá tó ń fi bí láìkì Islam yẹn Islam ti fi ọkàn kọ́ ti program yẹn ọ̀rọ̀ yìí program ọ̀lọ́wọ́ yìí ọ̀rọ̀ yìí ẹ̀yàn fún islam yìí ti ẹ̀kọ́ lóti ọdún yìí program program yẹn dìbò kàmọ́ gbọ́n kàmí tó ní ìpínlẹ̀ àbúrò ẹ̀kọ́ lóti dìbò islam ọwọ́ aṣọ weakness àwa mùsùlùmí nàìjíríà london ló ti gbọ́ ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ òun london ọdún yìí ọ̀dọ́ àwa mùsùlùmí nàìjíríà we are so weak nǹkan wà lọ́kàmọ́sí campaign alákùnrin kan tó fún káàrí fún kóǹkà economics kóǹkà engineering lọ́nà kí ni bíkà islamic studies islamic studies is the mother of all knowledge ummul ulum islamic studies is the mother of all knowledge kí ara ti nursing increase ara ni islamic studies increase the soul máa mọ yàrá wa kó ara fà ìsinmi sílẹ̀ kí ọ bàtà yíwọ rẹ́dì nígbà yíwọ kí nígbà lórí sáwọn lọ́yọ̀ tó dìbò nígbà yìí àwọn ọ̀hún gọ́mà pẹ̀lú múlá kùn bí kí múlá kùn bí làbà ibẹ̀ nà mọ́ ní orí láì mọ́lìm làbà ọmọ mọ́lìm ló wà ná ọmọ àwọn wa ò pé ìkàdé mọ́lìm ẹ́ إلا أنه قد روى مسلم وأحمد من عريف ابن عباس عريف أن يكون شاهدا له أبي أخبر أن الله إذا تكلم بوحي كما يجب أبيه عليه السلام وكما ما ذكرك كم يا حملة العرش أما تنبع العرش داني عمل لكن هو مبور الله بعين سبحوا بقوة سبحان الله ثم سمع آل كل سماء لين مجمورات ثم قفوا عبوا سبحون كما سبح أهل السماء السبعة وكلهم مع التسجيل دي عملتوها كما تسجلون ثلاثة تسجيل táyà sílẹ̀ sọmọ àdúnyà tí wáyé tí máa lùkàyé àwọn òyìn àkàtọ́fà òdí nínú àwọn ìṣẹ̀yàtì àwọn àjẹ̀nú ìdánwò tí wáyé jẹ́ ọ̀rọ̀bọ́ àwọn ìṣẹ̀yàtì wàhálà ìlànà miyọ́kùn sí èdè tí rọ́jì pa sọmọ àwọn sùdóòd ẹ pé ọ̀rọ̀ ti àwọn ìmọ̀ mùsùlùmí kò sí pé tí mo ń mì àbí mùsùlùmí aláàkẹ́ نيتله قوله إذا أراد أن يغني بأمر أي بالشعر كما لقيت كثله أو قوله تكلم بالوحي يصف الوحي أي جملة شرعية تقدير تقدير المشروط عن شريط شرط وذلك الجملة تقول تقول مو عندي فالإرادة السابقة أنني ìgbàlérò ọlọ́run bó ti báwájú síbẹ̀ wọ̀kàlámù láàyè kọ̀rọ̀ tó wá sọ yẹ ó ń tẹ̀lé kí ni ìgbàlérò nìyẹn ó ní fẹ̀yẹ̀kúnnù sí ìrọ́jù alàlà àṣà ìra ilé ìfọ́ àwọn àṣà ìra ní èsì ọ̀rọ̀ wọn pé ọlọ́run ìsọ̀rọ̀ alẹ́bínà yẹ kòóló na kí lọ́la sọ̀rọ̀ إن كلامه تبين رلوبا عزلي أتبع رلوبا كيف قد تكتبني ويقما سنتم عليه عدي عدي كما سعوني بينهم كالسبع والبصر ببرع في إبناء في إثبات كلام الحادث إذا يتبعي أتي أتبعي أغمى سنتكم طلج ما سعو ولا ينقص كلامك قلق مال الله إذا كنا إذا يجب أن يبقى كفرات بكي إنه يتكلم بما شاء الله ما صبعت فيه أي كيف شاء ممكن فيه متى شاء ما فيه العادة صفة الكمال هلي وانو صفة الكلوبة لكن نفسه أن يقال فجابوا كثير الوقت أنه يتكلم لا يتكلم بحرف ولا صوت أنا باكي تربى له حرفي بكي تربى له صوت عيبه وكلامه قائم بنفسه ọ̀rọ̀ rẹ̀ ti wà wọ́n ti wà establish fún ààrẹ ìtàwọn mùsùlùmí lásán ni àwọn àṣà ìrà ọlọ́mọsùlùmí ọlọ́ba kawai akhlan sama'a min urajfa as-samawat sama meje samawat ay akhlan samawat min urajfa aw sama mami مفعول به جمع له معنف سالم او معلق به يقول منصوبا بكتبه سماوات الاكبر بكتبه سماوات أو يوعد رجف اي فاعل ونم فاعل من تسمه قوله وقال رعد سنه او شديدا ابي بلا شك في من راوي لجا يمين لجا من تاويل سيابا رجف نبي رقمني ابي رعدة شديد فإنما تأخذ سماوات رجفة أو رع أو رعدا سما لم يوبع أبيار وبع إلا لأنه سبحانه وتعالى لأنه سبحانه وعظيم يخاف كل شيء يخاف, يخاف كل شيء فلا ما تقول له ممكن حتى السماوات الذي ليس فيه روح حتى ما سمى تلو من ده من من طلاب سبحانه وتعالى الله أكبر قولوا إذا سجد ذلك أهل السماوات فقوانوا سمى بعض صعقوا وضحوا وخروا لله جدا ونسب بالفلوة الله سبحانه وتعالى لكن قيل كيف يمكن أن يسعق ويقرون سجدا الله أكبر ماذا بأن أن على ضيط وسجود كل ذي الجواب الجواب ضيط أن الصعق هنا والله أعلم يقول قبل السجود مطلق قص هنا فإذا أقرأ فاقوا سجدوا tó máa tún padà wọn wàá sojú ó dé wa wallahu ta'ala lọ́nà kó bá sàn án fàlẹ́ sáré mo mọ̀ sọ́ba ẹgbẹ́ ti kárí sí fún wa gbogbo èrò ní ká tó ló tó rò wọ́n ti kú sáré wọ́n ti kú sí wa ní wọ́n máa gbé à salamu alaikum ọ̀rọ̀ yẹn ọ̀rẹ́tọ́ wòye ẹlẹ́yìn ẹ̀dá kú ojú wa ọdún yìí ọgbẹ́ ọ̀rọ̀ ìbílẹ̀ ńlá ni ọ̀gá ti fọ́ alẹ́sì kú nídìí náà kan kí wọ́n kàn فلما سنفيه أذي يبع والله تعالى قوله نعم ويكون أول من يرفع راسه جبريل راسه يرفع راسه جبريل فجع يخطب قبيل ستدر فيه جبريل أي أول بالنسب على أنها أمر مقدم جبريل برفع على أنها اسم يكون مؤخر أذي أول من يرفع من يرفع رأسه جبريل يقول الفاعل ما أنا أقول لك مفعول به أدعى اذا لما أراد يكتب أي بما شاء تبع لأن الله تعالى تكلم بمشيئته بمشيئته بمشيئته ولو بقى ما صور الوصف فقل ثم يمر جبريل على الملائكة بين جبريل على الملائكة لأنه يريد النزول من عز الله إلى عز أمر الله أن ينتهي إليه بالوحي wọ́n fẹ́ máa sọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́ bá lọ sí bí tọ́lọ̀n kọ́ láti láti gbọ́rọ̀ ẹ̀nù pẹ̀lú wà yẹn lọ. Bọ́ọ̀lù kálẹ̀ hakùn ọ̀hún wà láàrin ìlú kìíyèrè. Bọ́ọ̀lù kẹ́nu pé òdodo ní ọlọ́wọ́ bá náà lọ bí tó jùlọ tó tóbi jùlọ. في تفسير ذلك أنه يعتمل قال أنه يعتمل قال الحق قال الحق الله بعد في هذه قضية المعنوية معينة نوع تنقضية حق طيه من العمل طيه او قال حق يقول دوني لأن من عادته سبحانه وعن لا يقول إلا العظم استجيب الله بقى نحن بيكو يسرم يفزدين سبحانه وتعالى عين كان يجب به فإن جبريل لا يقبض الملائكة بما أوهى الله إليه فإن جبريل يقبض الملائكة بما أوهى الله إليه يقبض الملائكة بما أوهى الله إليه بل يقول قال الحق مباهما او مبهما اخرجه اخرج بقدر عنه كل صورة يسمع ولهذا سمى عليه الصلاة والسلام العمين وجاء سمي عليه السلام العمين لو على عمين العمين هو الذي لا يروح بالسير انت تنعكري وما تبعث لك الله قوله هو العلي الكبير يقدم الكلام على سنة قالوا بلاني أبا العلي فذكر بقدما قالوا على الكبير من بقدما منه فيقول كله مثل ما قال جبريل هو ما ملاك لما صدق جبريل قال الحق قال الحق وهو علي الكبير أنا من الله الله سبحانه أنا بنا ذلك رجل قوله فينتهي جبريل الدواء إلى حيث أمر الله عز وجل بدأ بوعي بكلهم سقطت بلو بوحي إلى الله من الأنبياء ورسل بوعي أن كلهم بلو ما نبدأ ها يا سعدوا سبحانك اللهم بيامك نسك لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العالمين ما يصفون السلام على المسلمين الحمد لله رب العالمين نعم وعليكم السلام بنا نعم. لازم ما كفر مامور بي وفي أتبع حديث ملائكة وطعوان قال لو كل وقت يقول لي يكون مامور بي وليش يجب في يوم ما شاء الله ها؟ يوم ما شاء الله يقولوا له tó bá ti rí mo ní wọ́n pé láà ó dàgbé sọ̀rọ̀ mo sọ̀rọ̀ láàárọ̀ nínú lórí mo ní sẹ́yìn bá ròyìn ọ̀rọ̀ fún wa nígbà bí là ká ẹ̀rọ ògbé fáwọn ti bẹ̀rẹ̀ pẹ̀lú bí ká máa pé ìmọ̀ wa là ká ẹ̀rọ ó ní límìtì ó lè yẹn máa rò fún òun bẹ́ẹ̀ yìí fún òun gbogbo kan ìbára o là ká ẹ̀rọ ó ní límìtì ẹ̀rọ ìsìnkú náà lè ń sàn láyà dùn ọmọ yẹn máa jọ ẹ̀ lójú mi àgbà àmì ìfẹ́ ìgbàlọ́ wà méjì bẹ́ẹ̀ lọ ọba tó tó kọ́nà gbogbo kọ́nà gbogbo gbogbo ẹ̀ ní àkọ́kọ́ fàyà nìkan gbogbo ẹrù tí ń kọ́ gbogbo wa ọba tó kó sí ní wáyé fọ́mọ ni ẹ̀rù làákà kékeré wà lóbi wáyé káàdì plane káàfi kó ẹrù gbogbo tírélà mẹ́wàá lójú bẹ́ẹ̀ lọ sí ìmọ̀ àfúgbò ìfò àti èrò bíi five ni ó di àti wọn náà bá ní alimọ́mọ́fò alimọ́mọ́fò kọjá ìdàlúmọ́ tí tí tí à ń gbé ìdàlúmọ́ lórí alọ sí ìdílé kan bọ̀ wá sí Kaduna àtẹwọ̀ Kaduna nígbà náà kò tọ́ kurukuru rèé kabalẹ̀ o ní Abuja wọn lè já wa sí bí three minutes later alaikum salam ne kare fadila kuto haka zuwa insha Allah wa fata rayu ní ká sàdúrà ó ó fẹ́ tẹ̀lé ń kàdúná ti gbòòrò ó wá ní insha allah ó sọ fún insha allah ọkọ̀ ní three point three years àbàlẹ̀ láyọ̀ torí bẹ́ẹ̀ mo sọ fún mi mo sọ̀rọ̀ ẹ́ fún rí mo sì ń kọ́ lọ́ọ̀mì three hundred naira wọ́n láti airport wá sí gbòòrò wọ́n náà fẹ́ àwọn ọmọ mi ọ̀nà iṣẹ́ aláàmà káàrẹ̀ àwọn àbúrò rẹ̀ lọ́kùnrin àti ìrìn àwọn ẹgbẹ́ mo ní tí ọba bí ọkùnrin ẹ̀dá aláàbúrò rẹ̀ kùn. ọmọ ọmọ ti àwọn ẹni dọ̀dọ̀ ọmọ ọmọ ti àwọn ẹni dànù ó di eyín ìlà. Hmm. Bàbá ní kí ni àwọn tí wọ́n ń fi tẹ́sí pé àwọn kìí kọ́ ọ̀dọ́ ìlú ẹ̀lú ẹ̀rọ fún wọn. láti ẹgbẹ́ ìlú àwọn pé èmi ní nǹkan tí àwọn ìkókò wà nípa náà. ẹ̀rọ ìfọwọ́ lè jáde tìrìmìrì yìí jáde wá lọ́wọ́ àwọn sàhábà tó ń kí kùrán kà kọ́ يقرؤون القرآن واو واو جمال وانت القرآن فقال الحمد لله بكل صلوة منكم أسود وأبيض وأحمر منو يعرف دون يعرف قانون يعرف دون يقرأ القرآن اقرأ وتعلموا القرآن اقرأ من القرآن واسألوا الله بيك بكتوك العلوبة قبل أن يكون قائية قوما كما قبل يقرأون القرآن يعقلون به عبيد أقولي هو ضد مني وكانوا مسوروا في الدولة إلا هو صعبين عبيد بلا هو صعبين إلا هو صعبين أجل هو صعبين هو كفيين شاكي لا جاسوا ما تجيبوا كل موقف وقف وقف هنا حتى من لا يفهم القراءة أنتم القرآن توني كنا واجهكم àwọn àwọn fi wéjọ ìdì nígbà tí èdè kírun gan ní wà sí ìdí àgbàríkà ọlọ́run sì kalẹ̀ níbi ìdì kúrò bàbá náà àwọn akùnrin àgbàríkà ìdí kan kúrò bàbá ní kéèsì kùnrin wọ́n fi tọrọ fún ọlọ́run ẹni akọ̀ sí ọkọ̀ wọn. àti lára àwọn ìdíyèrè ọkọ̀ ní súnà àwọn sàbí sí àwọn sàbí ó ṣòro àwọn sàbí òun fún ìlú lọ́bí ṣẹ́kù ní sábì tèmi à àwọn dídà ọmọ ti káwọn ti kọjá dídà ni pé kí ni ìgbésẹ̀ ọmọ kan tó gbé ẹlẹ́ kọ́ ìpè máa láti rẹ̀ lórí nǹkan tó gbé kí ni ìgbésẹ̀ ọmọ kan tó máa ń ka kùnrin àná àpapọ̀ kí ni wọ́n kọ́ ọmọ jáde náà kọ̀ọ̀kan náà wọ́n á bí kí ni ìgbésẹ̀ náà jáde lè lọ bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ tó wá ní ìgbésẹ̀ ọmọ wọn bí bíyà kuma kan tó ṣe ni kuma kan tó ṣe ni kuma kan tó ṣe ni kuma kan tó ṣe ni kuma kan tó ṣe ni ní wọn gan òní gbígbà lórí ẹ̀mí ẹ̀rọ pé irú àwọn èèyàn ní ìdẹ́rù bà ó lè tọ́ ẹ̀kọ́ tó ń bídà ara o ó lè sọ pé ìdí ẹ̀mí òun sí láti pẹ̀lú bídà rẹ̀ ni wọ́n á mú ìṣẹ́ sí nà mú wa ó lè kó sí ìfẹ́ mọ́ kọ́lé àwọn bídà rẹ̀ sí wa bá sí nà mú ni mo mú wá wáyé ó lè bí wọ́n àdìsí